ó ṣe léwu june lólùmẹ́gbèjì ní ọdún 2016 ọ̀nálẹ́ àṣìkàràtù kàdí aya 46 in suratul bakara ìwúni akwánu jẹ́ aya 47 náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أنعمت عليكم وأني فضلتكم على العالمين الله تبارك وتعالى يا ya mashami beni isra'ila ya shumari ya ami jews amene ọla ọjọ ami jews amene ọla mabapa ohun ọjọ shumari ya لكن أمام بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت بها عليكم إريا وراكشهم من إخراجكم من ظلم فرعون وهدايتكم وتمكينكم في الأرض بعد أن كنتم مستضعفين فيها

bikisi amema akosado amengom dajo fe bikisi ne obata mechi ojo mekosa nana ehun kojo singa bata me isinge ko mune du oja ne yi ngojo imatuli nana nana nana imudume tabali tabali Allah tabaraka wa ta'ala aka ibi surati dukhan aya ikugo gwanyo miji

èyí ni abájọ e technology dúkù máa ṣe kó já ní amẹ́ríkà yìí àmì jews kò máa dójá ní amẹ́ríkà àmáyé ní ṣe tàmẹ́ ọlẹ́pà kó ṣaká invent àmẹ́ ojú òjòjì dúhù yìí tó dá lẹ́ṣẹ́ tí ó já ní israel ní abájọ yìí israel gabadea ìyá ní state dika ọjà ní nigeria àmá màdé àmì superpower yóò dúnìyà àmì kọ́ntìrì kìnnù pàǹtì ló já nílẹ̀ yìí báyìí israel dé hùmà ẹ̀lẹ́gbó a ní ogun hùmà ní ìṣàkàṣà máa parí japan àbẹ̀àkí germany àbẹ̀àkí ní britain àbẹ̀àkí ní usa àbẹ̀àkí china àmì kọ́ntìrì kàádọ́ gidẹ́ṣẹ́ àmì kọ́ntìrì kwáyé kwáyé máa ṣe tọ̀yé dé hùn àbẹ̀àkí france ihe idehu nkama kpa israel anya dewu ya ihe na abajo ebe a ma chụpụ israel kọntrị kekele machi ama amọtọgị yomọkpakpo ama jụ adịbị akwụbụ ma chi ọ na aka ọ na-ekeji amibe na israel adam eliko ọjọ akinihi onwe mụ ma dụ nga mele وإذ قال, وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين سورة المائدة آية 20 الله تعالى يعني النبي موسى كما ama mi bani israel maria ora kojo chegume id ja'ala fikum anbiya ama ni bi ojo koje hume igide de ya mi le kojo cheguma ja'ala fikum anbiya imama ni bi kufi hume du nana nana wa ja'alakum muluka mme ẹ̀wọ̀n ike máa tábà ṣe náà bóró ya ní ìmọ̀ pàtàkì àlékò tọ̀tù dáálẹ̀ ohun aláwọ̀ tààlà kan wá ẹnìyí ya bá ní ìsọ̀rọ̀ì ó àmà àbẹ̀bẹ̀ ní ìsọ̀rọ̀ì òkúrú ní ìmẹ́tì alẹ́tì àlàmtò àlékún mẹ́rí àwòrán mi kò ṣe ń mẹ́ ọlójójójò yàdùmẹ́ madam na yokuta omi si ni bidu okwehu mengmo adumi kojale ume omi omi yari yokumado almenna elewe kumado selwa adoro gwangume yaume menuma makabuki babu manen so nkojo si uma on kaunti bungishi kuma magwalka ngoyoe ni alẹ́lẹ́lẹ́mí ojú òdó ní apapọ̀ ṣaká báyìí ni jẹun àmì bẹni israel àwọn tó bá máa lómi àdẹ́ ibá lọ́jọ́ kàkí ni alẹ́lẹ́lẹ́mí ojú ìbò òdó ní apapọ̀ kuma ainihi àmì malami kuma manuma tafsir ainihi ìṣọ̀gbọ́dún ilẹ̀ papọ̀ ṣaká ń àmì bẹni israel àtọ́bá mọ́ ẹnu dúníà ẹkùnmà tọ́bá mọ́ ẹgbàkàmà dílẹ̀ yìí sàmà mi bẹ̀ni israẹlá kéde ilẹ̀ amúnà olùlù ìdú yé ilẹ̀ àmà àmà àwọn ọjọ́ ọmọ tọ́gbà ńàmùnà olú kéde ilẹ̀ ilẹ̀ ní mú dìzámì níwà abáyọ yìí amẹ́ni israẹlá má tọ́gbà muhammadu ẹni كنتم خير أم خير أمة أخرجت للناس أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو, ولو أمن أهل الكتاب ولو أمن أهل الكتاب لكان خيرا لهم نعم ولو آمن أهل الكتاب أبوكما شامي أهل الكتاب مما جكما الإيمان با لكان خيرا لهم إيمان وما تبالي تكما ما مدو كيسي بامي وباتو بي إما دالي با كنتم أميك أميك دي با خير أمتين أميك شا أميك يوتولي هما لما دو تتاوى وأني فضلتكم على العالمين قيوك إلشي بزام النمى أتولي أتولي يجي نولي قيود نعمة نولي قيود نعمة ọlẹ́ kọjọ́ dùn náà máa ẹwọ́ ìzámẹ̀ níwà àbájọ yìí ẹwọ́ ilẹ̀dú ọjọ́ mọ́ṣẹ̀ sí náà máa lọ́wọ́ máa ẹwà rẹ̀ wọ́n wà lè gbogbo àwọn aláwọ̀ tó bára kàwọ́ta aláìníwọ̀ tẹ́kù yẹ́wùmá واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون تبارك وتعالى يا أيها turuka halamola ẹni wàtẹ́kù yẹ́wùmán mẹ́túùkù ọjọ́ kàkì anyánwá mẹ́túùkù ọjọ́ kàkì anyánwá la tẹ́jẹ̀sì nafsin kimi ma ni ka ṣe kudu adujadudu kimi ma ni ka a ṣeun du didimi a nafsin ṣe a nínú ìmúnẹ̀ mẹ́túùkù ọjọ́ lẹ́nu ìṣọ́jọ́ kọ́ àrẹ ẹwọ̀n ti dákì mi dúmà ní káyá ṣekùn ní èkéjì ní ìkúlì mìírí in yàwùmẹ́ ìrì ṣáàlù ìhù ní sọ́rọ̀tù abáta àyàtà ti sẹ́bù ẹnẹ dúṣẹ̀n alámẹ́rí ìdọ́gbàhùn alámẹ́rí ẹ̀ ṣíṣẹ́ bú ẹ̀yọ́ láwùtà alákàwọn ti sọ́rọ̀tù lukuman àyàwùgbẹ́gbányọ́ يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا نعم الله تعالى إنه يا أيها الناس ó àmì àmúni ìtẹ́kù rọ́pàkù bẹ̀rẹ̀ àìlọ ọjọ́ ohun dúnmẹ̀ workshop mẹ́ àwọn náà dé jíjì yóò máa tó dó ọjọ́ anya wá láyé wá dídùn náà wà lẹ́dì àtà nìkan anyá na bueno da do ga dumo ma o yele o ma no che do ga ku o yele ene ne aku yoro mu wala mauludun huwa jazin an walidihi shay'a o ma ya ni kan ya ja do ta bibimin to to da la mai ni en ga yiki dai ba ojo kwana en ga jumu mi biti biti nsi hmm to en ga en ga ya wa katama ni ke chati koma ga o ma ni ke chati badage

Allahu akbar yoki mi mani du mama dale nya ki duro me ta duro yoro to do ma to ta duro jo ogo ma edu ngale ogo ma je ti nya ti de kojo hm to ki nya ta duro jo aba kino lata eye ngale ata ki ke akwe nya lotea uji ma ngebu mo ngi ya la won do ki e la won àbẹ̀kí ni ẹgbàdókè ayáta tíhùn ọgọ́fù máa sọ tí wùn ẹbùjí máa mọ́ ẹlọ òkùnkọ̀ún ẹlà ìkọ̀ún alèbù ni hún tọ́ òjí máa táì tẹ́tùgbé lẹ́nu òfẹ́dọ́ máa yà tẹ́tọ́ ìkejì lẹ́nu ìṣekúyàkú ọyọ́ má

kọ́sì ìṣẹ̀nà assurance tẹni confidence yóò a ọ̀la ọ̀gìnẹ́ ọgẹ́lẹ̀ alóhùn àdàbí àwọn òyẹ̀wọ̀n ọgẹ́lẹ̀ yẹ̀wọ̀n dẹ́ ẹ̀lí ìnàmdùn ahimu adìlẹ̀ gbogbogbò fi ìnáyẹ̀ ti títà ahimu for the past ọdún ogójì ahimu ya ogele nke ala a lere ya je ya mmanwụ eli ena adịghị adị nweta ka imesibadụ makara bọni odu gbagwa achụpụ kwe mate na eduhu ni ete na eduhu enyope enyope enyofe pee etumi nwete na ya tọọ e, ee nka liki ji ahụ alali eka ọ narị e,

ọjọ́ agụ ka udu ọjọ́ bụ agụ meji udu egbe bụ agụ megwe ji udu adịghị na dụkwa ha jida adụnyekwu kwa ha ji ike agụ ka ama dị ka ihe ka ika ma adọbere ike dị tọ adụnyekwu tọ

ọrụ da ka a ebe a enwe dị dịrọra m enwe nke ndị ga na ntu na ile ka eji ege agbere ena ege ama emi na ewe ọ na kwere dago ichi ya chinyechi ụwa ebi eme a ebi na machi na-eto na eche na gị mesibe ịkọ kerebere ebe ọ na-ebi enwe ya ni ya tutu ya ya ya ụya ni ọma alam ya nsị ọma aka alam ya nsị

maya mmuti steshọn abayoe eneki polisi mọtane abagini eneki polisi alụji ma seun kenu genele yo gba polisi ba tika kini ma tenu ma tenu me kuma do gbo re en kuma do ku gbo re ada ma kuma alu eh enenwo

òun gígí yóò yóò báyìí nígbè kọ̀lá wọ́n yóò gàrí ní ọjọ́ yóò lé a máa ṣékè kẹ máa mọ̀múná kóyú ná kẹ máa mọ̀ àlìjẹ́ná kóyú àlìjẹ́ná alíbi ní kíkà iná ọgbọ̀ yóò yà jẹ́ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ọjọ́ ìlú tánà mọ́gọ́ máa hẹ̀rù ọjọ́ àkọ́yá tó yí kwan ka hmm. with permission agụma dọda ma onwe zakwu nike chalụ ya akọlada enwe nike ji menu ka kụnwa ya kọla anibi chọda ma anibi agbọda ta kọla ya enwe nike bọda enwe nike yi ji menu gị ebi bọda tụda ala ma ya n'ihi ụgbọ ọla mee bie ebe a ọla mee lum na ya ọla mee lum na baba

abe ke abe ja ga pat en ma ni ha yidun o odi wa abe eketa ta ibe la go controversial inu mu ma go paluma five is for taki ma ma we da kuma duma ti yo abe kuma do kuma go kuma ayo ka go yile ma ayuma ji yo to le ojo na de alamere ji alụrụ ọjọọ na amụ na chegimeta ala ma akụmalụ abụghị pas mawa maka koleta alijana abụghị fail mama maka oletuna abụghị kọntrovajial ma akụmalụ gị na ọla gị aka dịka oyima Ebele amaliga ma nukọla enyo ma nukọla gine emda na oleghị egine egine ka anya akọ na ya alijana ma abajọ takọjọ ya mụ opportunity lute ọyọ́ ya miwidi lẹ́bi pẹ́ pe kí ki kùmà ní kí nínú ìgbà bù ma ń yá dùn ẹ ojú kura ní ẹ̀kọ́ mẹ́ta kò ma kò ẹ̀ di kura ma ń yá dùn ma dẹ̀ adágún ma ni ìgbò kìjọ pa kúṣáká àbó kọ̀ntrófásì àkùmà yọ yìí àbẹ́ kìṣe bọ́ọ̀ lọ́pẹ́ ẹ̀ pé ma aka kìṣe kura ní ṣe kura ní alẹ́ yọ̀ọ̀làmù kì má jẹ

ẹtí ni òun jẹ́ ọba elilin ní ẹni dúkùnmà kí àchajì àtúgbẹ́ta ọkọ̀ lèlè dìgbò dìgbò dìgbò dìgbò jẹjẹ ho yàwọn ìyàwọn ọláwọn yí àpàtì ń èlìká ẹ̀ẹ́bíẹ́nẹ ìyálọ́ ẹ̀ẹ́bíẹ́nẹ ẹlọ́gẹ́lẹ̀ wẹ́lẹ́lẹ́ kẹgbẹ́gbọ̀ ọyọ́ nàá pọ̀tàbí

ẹgbẹ́ òtàkàdá fẹ́tìbùn mẹ́jìd ṣẹ́rù kìtàbù tọ̀hìd báàbù ṣẹfà máa kọ̀lá gbọ́ alùpùpù gbọ́ lè pé bókù máa gbọ́ kọlá mọ́lẹ̀ kù máa bù mọ́ ọ̀là ẹ̀dùn kàkàgídẹ́ bá ìdí òlítà sílẹ̀ lọ́mọlẹ̀ ẹ̀lígún tó dálẹ̀ àbí ìkọjú akọ̀lá magidé ní ṣe ń kọjú ọ̀nà àyàbá wọ̀lá yíkùbẹ́lù mí ha ṣẹfà máa gbùgbọ́ wala yu'khadhu minha adilun ehun ehun adilun se ni ku adwa ke gbo le o re shefa ashu ne ki wa tu gbo ohun e adilun ya ji fida ehun ke ro me turu ke gbo lo won ja jini idaba innal ladhina kafaru wa matu kufar fẹ́dàgbà kí góòlù kìdábẹ́ náà kóòlù ní ayé gàbádẹ́á tó ló kọ́ máa mú duwá máa dùgbọ́ la máa wọ́bà máa gbà kọ́ ọmọ ní láti láyé kùbẹ́lú mìnà wà láyé òkọ́dù mìnà àdẹ́nu máa gbẹ̀rún kọ́ ọmọ àlejò bọ̀ ọ́n èyí hadid aláwọ̀tara ẹnìyí fẹ̀lẹ́wò máa láyé òkọ́dù mìnkùn fìdẹ̀yẹ̀dún wà láàmìnà lẹ́rìnà káfọ́ ma gbẹ̀rùn gbọ́ọ̀gbọ́ mẹ́lú wà lámìnà lè dínà kẹfẹ̀rọ àmá káàkiri onígbòrò àpapọ̀ ma ma wá kúmù náà rí àmọ̀láàkù ẹ̀lẹ́kó tọ̀tọ̀ dáálẹ̀ aláwọ̀tàálá ní wà láyé ọkàdù mínà adìlún wà láhùn yún sọ̀rún tọ́má àṣàkẹ́kọ̀ọ́ وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء لكم من ربكم عظيم الله أكبر آية 49 في سورة البقرة الله تعالى كوا يعني وإذ نجيناكم مريا يبقى جادومي من آل فرعون بوا بوجي فرعون تي مريا يبقى جادومي بوا بوجي فرعون تي yasumunakum su al'adab ma dugunume azaba ye biene azaba bibi obata yiki manyo didimin ohun maru to ba me ohun mela tane azaba lelete eh yasumunakum bimana yadukunakum a cikin kan amma juma juma mai ni asamahul azaba ìmá àjábà dúnjúmá hmm? yóòzàwìkúnahùn yóòzìkúnà bẹni isra'ila àti al'adá màṣá dàzábà láti bẹni isra'ila jọmá hmm? yóòzìkúnà bẹni isra'ila àti al'adá ma dàzábà láti bẹni isra'ila àjábà yìí bíẹ́nẹ̀ tulè tó dáálẹ̀ ìjọmálẹ̀ ọmọdọ́ àkẹ́yẹ̀ sùmù yẹ̀sùmúnakùn sù al'adá ma a da azaba numejuma azaba yi bibi yuzabbihuna abna'akum amoma me bukele ma kuma dofa enwa tete omo ne tele doha turuma ma ifa kan ni fir'auna kage ma anya bi ma o ma lagu ma anya bi o ma ne ya anya shi dalili o fenita pa ya shi dalili ofeni takwa fir'auna iya shi bo mole ihe o misira mun cicin tunde iwajo henguma imada len oloku amaliki o mamun koyi on shi bo kuma aduma amalaka wayi abuja ni ariha bo kuma se gogba gbologolo koju akuma ya juja kuma o mapa kuma bihi o mapa yi so ibo oloku mole fir'auna shi abukibu tude onye onye farauna igwa ma tuma ala kitibitele akuma pariyo aka mama doha faini yodu farauna kideba chudo fe ma kuma chajede madalen odeu pio kichudo tuneu musab madu deu musab omar rayani musab bin rayan ma lo do kichajede mbe boyeni odo ateu madu akini musab yi ma dalen oda ti mu shi mus'ab umar riya to ko ma kini aminwaji aki sho sama soni mayo first name mayo middle name kuma je o ni ogele aye ma dal ode un ki o oda ti un ki mus'ab odo rata ki riya ma umma mus'ab umar riya odun ki aye de ko ni awo ya ne ma wa suma la shi na ma ihe annem duka bi ha achachi tu yi yile uya inyi ko kama bi ha primary assignment yi maka ma nede ena wogba ma gba ma ola ke ha yi dogbe kuma oke ya na kuma anya link nkweneka ma ke ona ma ka le ba ojo ma chati ko en e agba e ma gbola ma ni ojo gbo meji ojo gbo en e amola ma le gba amda

ene ti adebo iyitule ebo uchi ti amukuja nejo jitala nka kuja ka aluka bi fa so gele ngama nu bachi uyale manyi uyale manyi inaluka kebo amune kimaje nlede mu wallahi ma mi ku na ga ku ede nku ba je ba me egwe bo wele nge ba muke kama hindu bilibili ene je kama inobe ya lo mai balau ne kadu gele me ayo ga be e bo mu ka bo amu gele le ba le le le do igbe le le te atuka te e de e yoji i e de nga ta o de ngi mo ne ma ya du aba ku tabale ma ko ala se ngi aro e. o gele ma de ama ma de ba we ja lo ngi ja lo nu igbegbele anagbonetele obi ana nwene gị adenwe ya gwọmayetọ nwe mbụ nwe iji nwunye n'ihe tapụ nwe ebe anyị n'ọkụ nke ne ka ene nwe nne ma n'ụlọ nwe dị ele eji akwụ onwe gị ọkụ inwe dị ole nwe ma jedu n'ụlọ nwe dị o abụ mene mụ na eke nlekọ ụgbọ ara dị dana kwa ne tene

sama biwa ama debonu gushi wa nti na maboy ama biwa ni be kuma jo kwa la majumu jama kama na o wama ya na be ke bili ki ngaro ku chima ngama we de mduwa na odun ebili obili mu do icho onunu ki ana de tu ya lo jinule ana da anule onko ebili ya de jimi ti che tala le ikú bọ̀ọ́nà a ẹnu kò ẹ́dá lálẹ́ ọmọ mi yàtá yàtá àgbà bàbẹ́ àti mọ̀mọ́ ọjọ́ kí ẹ̀ṣẹ̀ lọ́gá ara bí àbẹ́ màmàdá tí ọmọ àtúgbà bá dùn ní inú tí ó ti bọ́ ọdún ẹ̀dọ́mọ̀ tí ó mọ̀mọ́ ọjọ́ kí ẹ̀ṣẹ̀ lọ́gá ara ní kẹ́kí ẹ̀ẹ́dà gbogbo ẹ̀dọ́mọ̀

wọn ju umu e, wọn ni kí n mọ ọ níbilẹ náà ṣe pa náà ṣe pa ẹnu kó kàkẹ́ṣe anẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀dá pípé ewúdọ ẹ̀hán náà ìbàdàn kí bí ẹjí nínú ilé pàgídọ́ yí mẹ́gbẹ́ fún ní ẹ̀ sani nínú ilé lẹ́dọ̀mọ̀ igwe gwa mo yege eh anya yi ne tati na alge ale durgi a ero la kichane durga ji ne kichanu ene ya ku ye ku yona ki to wal tin wa ya chu ye ka ye ka wa ya ji wa ya lu kulu wa ya lu buko ukulu wa ya mala adwa si won buko wa mdu wa ji alge chile pa mobile society rẹ̀ àbíwá èyí kìtà lálẹ́ rẹ̀ ìwúkẹ̀ ẹ máa dí máa nìkẹ́ mọ ọjọ́ níbà ẹgbàgbà ní ìgẹ́dẹ́ ìwọ̀n lọ́wọ́ ìráyẹ ìgẹ́dẹ́ ìsọ̀yí ẹ̀kún ẹ̀rọ nǹkan gbùn ọjọ́ pọ̀ ṣẹ́kù ọjọ́ ẹ̀kún ẹ̀rọ ń pa alágbẹ̀rẹ̀ wọ́n yóò nà ní akákanú mi tí

mune tele duk ma bi aw do fa to go pa kan tak ni bani israel amare musa ma do ma ha do ma ne ke ha do ika ni ma ne do mo ma ma de musa lo ha to musa le yi ya bi ma o da ma ne bi musa le ne eni ko ba ni ihe ni le ba bala'un bala'i na na ce domo bi ma na ima doki bala shi a juma an wago da an wago an wago ya kuma aka gida ya ce an wago ba ma kini ko na test ya aliye turki ga alkeni gida biya na yau ta alikti ba da wakad ya kunu bil khair wa shar ni ke shangen yo maru shanga gone ni ke shangen bina maru shanga gone wabi atu wa nabilukum bi shar wal khair fitna wa ilayna turja'un suratul anbiya ayakum yawmal kúlù nẹ́sìn dá ìkọ̀tì ní máa ọjọ́ àti nẹ́nẹ́ dájú gúnmá àtàjúmá mẹ́ ẹ̀yìn ẹ̀yìn àtútọ́gbá mẹ́ ẹ̀yìn ẹ̀dẹ́ àtútọ́gbá mẹ́ ọgọ́dún ìtàjúmá mẹ́ ti àṣẹ yìí wọ́n ilé iná àtòròjọ òun tọ̀wọ̀ fi ráàlìkùn bẹ̀lá òun àjọmá gbìtìgbìtì ní ajuma àjọmá rẹ̀ ọlẹ́ṣẹ̀ mi rọ́bìkùn púpọ̀ yóò dùn mẹ́ àwíìm àjọmá yẹ wòjì iṣẹ́ ọjọ́ ṣẹ̀ wòjì inú fi ráàlìkùn bẹ̀lá وفي ذلكم بلاء عظيم من ربكم آه، بلاء نانا نولشي كوبا يوم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأغرقنا آل فرعون وأنتم تنظرون Allahu akbar. Wa yi farakuna bi kumul bahra mẹ̀ríà ìgbà kàdáyé pàpẹ̀rọ àgbàdímẹ̀. A máa yí ìlú tàgbàdímẹ̀ kọ́ ẹ̀nà ọ̀rọ̀ mi. A jì lẹ́gà tàgbàdú pàpẹ̀rọ àgbàdímẹ̀ yìí, fàǹjì náà kùn àwà mẹ́jà rù ájìkọ̀ káàkiri. Wa àhọ̀rọ̀kùnà àálà Fir'auna, àjẹ́ ńlá jí mí bojì Fir'auna kó, wà á ń tún tàǹgùrù, you were live witnesses ame tsi dza ne me tsi dza ne me kidi me yɔ ŋa dzi kuma ayi ma ko dza ne tieru me ma rumɛ maa yi ne ɛgba bibra awo na ɛgba kani musa ka mu ne ra do ko dza ne bo behe o behe o behe o tɛ yi ba ko ma ha de bra awo na kini musa ma mu ne ko ra o do ya lo mɛ yɛ ni mɛ na ba ma lo ɛgba ka yi kɔ kɔta ka aya kɔ a nɔ lɛ tuma bi la tɛ tɛbi ewu mu hata tɛ fi hadi ka.

àbẹ̀káró lè gbọ́rọ̀ káíkà náà ẹ̀kọ́ yọ́rọ̀ kàkíkọ gágù Allahu Akbar ẹ̀yà aláwọ̀pọ̀ ọ̀kà òjàmbá abọ́jọmú wá yẹ́nìyí ma mú òkúrò kàdúwá ó ma yá mú òkúrò kàdúwá ma mú dúwá yá mẹ́ òkúrò ìdọ́ha ń ta ma òkúrò dọ́ha ama kolo ido haiba iye ma elu kolo gida iro ama uro ma kolo ma kolo kolo iti ogo ma bitoro jini yu ma uro pa kushaka yeni hun oda ku anya do abaje jika gini hi tikpili okolo okolo gida iba ya tikpili tikpili okolo gida italu nke dinyu nke lo nke òun á tẹ́ ní àmì tó yà ó nẹ òdúgbò ìdílé mẹ́wàá òun á tẹ́ ní ìjọba rẹ̀ ṣeun kàmẹ́ máa mẹ́ kàmẹ́ já kúrún àmì commanders kàmẹ́ jọ yìí àmì máa ní kí mobilize àmì tó yà ó nẹ òdúgbò ìdílé mẹ́fà 600,000 àmì òun máa lè òun ṣe jù kwánu òun máa lè àmẹ́lẹ́ ìbí níbà òun kọ́lẹ̀ mẹ́ta pa màkà mẹ́ dọ́ha yàrá bí sáà mi commander ẹ̀dọ́ ìpínlẹ̀ lálẹ́ wọn àbí tèkúlẹ̀ la màá ọ̀rẹ́ mú wùú tèkúlẹ̀ lẹ́yìn iná àdó tálu yìí kíkú ibi kì tèkúlẹ̀ tálu kíbi yín sọ kíkú kọ́lọ̀ tèkúlẹ̀ wa àmì tọ́jà yẹn bá máa mú ne mobilize àjọ òun ne more than òun ne deli odúgbò deli wíwá àgbà tẹ́lẹ̀ wáyà kọlọ. ọ̀nà yín tọ́jà ọ̀nà yín kàkà rẹ̀ o kì mọ́dà dúró ọgọ́kọ̀ chief of army staff kò mọ abájọ yìí kì kọ́ àbújá yìí ẹ́ general. Uh, yusuf bùrọ̀dé gbó tọ́ ìṣùgbọ́n ma gí ní ìmọ́dàdó abájọ kí ẹni owó àkwágó mẹ́lẹ̀ tágbàtọ̀ magribi abájọ yìí àmìtọ́jà kò ngá tíni kú ma dé olóko ya abájọ yìí ṣàmìtọ́jà 9,000 àbẹ̀kí 10,000 àbẹ̀kí 20,000 ìmọ́dàdó àmì state àmì geosic màdí state ló wọ́n mobilize wọ́n mobilize ten thousand fún state yẹ wọ́n mobilize five thousand wọ́n mobilize ẹni àmì tọ́ yẹ tékẹrẹ ọ̀sẹ̀ kú jẹ́ tékẹrẹ àti kọ́lọ́gbọ́ olókùnmàdé ẹ̀gbọ́n ẹ̀wọ̀n tẹ̀ká yìí ìtì ní best excuse àrùkì kalẹ̀ ọ̀nà yìí múdà dọ́ ẹnẹ́gidẹ́ ìdílé ìbò ọ̀nà yìí ẹnẹ́gidẹ́ ìdúgbọ́gọ́ yìí ẹni ọlá ìtì ní gbọ́n

mamturo jiyo be yona te because ma inoda kuma duma ba ne matide kuma ma yole ti before ka kuma duma mama che wole ta ba le ko ma ne he aliko en be tele ma ni no amado fir auna ke ma ne ke bu ke go kwa ayat amado buratin ayatullah buratin ke ma ne ke go ko adada la am toja maro ji brown akito alhamdulillah aka am toja jo pa ma jo ayo e edo brown abome eno ya me kwa no le kalo abayo eh? anya kerebi aboyo aboji musa yona ule kumachana iba eh, ha ikumachana eh, ule duka musa de mu kungini ndabe ne kene kumakini inimutu diyo na altule tamma moko dukwana ba haa ịmụ kwa alị gwọrọ m wule ibegide ya tabala falin ma a ta musa albaha abin musa kuma ya kere baji river nile a ajili ne gido ya na le. nale kuma a kere bo itekun ya ce kuma a kere bo wani keleka dai abuja nibi musa wani kelele allen alen akola musa yanzu rumun gunugu konfama nibi musa amma annabi yake dai tare da yake sahabi annabi mun ne wace annabi mu amna mu wani sahabi kan sahabi ho annabi mun ne kuma kana ki president Obama ako ako Obama ba ba president country ya mi ku minister no president president country obama country to obama ń kàkí ní buhari ẹ̀wọ̀n tó ẹkú ní bọ́lọ́dún bẹ̀rẹ̀ bá buhari kìí jọ rẹ̀ ṣẹ́gi ẹ̀ ní kó ìyàkó ma na mẹ́wọ́n dúkùmà ní kẹ́ni ẹ̀dúgbò háhàí ọlámi tó jà dúkùmà jọ asọ́rọ̀kù jẹ abújá jẹ gínégìní háhàí ma ná ń kà wẹ̀ẹ̀lẹ̀ má mẹ́mà gbàkẹ́ wọn láwọ́dá bá ti yíwò máa mú dùn máa ń dàbí ni ṣùgbọ́n kọ̀

màkúmẹ́ríkà kó yíkó ẹwọn lẹ́mà nínú parí tó ọlà mẹ́rin ọgbẹ́ni lẹ́mà lẹ́mì àbáyọ̀ ìmà kó yípa ọlà parí ó dúró kí kọ́ntìrí kà lẹ́yìn ìwọ́n ni kọ́ntìrí kí wọ́n nù parí tàmẹ́lì ọgbẹ́lẹ̀ fìràúnà kọ́ níbi musa ha ha igbó dúkùmà dé ìtajì fìràúnà dọ́ ìdọ́mọ́kọ́ àmì tọ́jà ọmọ ama akẹrẹ fún ma yíò ṣe wọ ma nù oun ti sáábí mú tí rán níbi ìnà níbi mú ẹ̀ṣẹ́ ojúkọ́ lémù ẹgbẹ̀ bí ṣúrọ́tùlùkáàkì ẹgbọ́kù ibi kọ́ọ̀lá múta ní fẹ̀sáàrù láàbọ̀rọ̀kù àtà àbúlógbà mẹ́jìmá alìbàṣàrẹ́ni àmúdíyà musa kọ̀lá ní kóbi òjàun ẹni àti kóbi òjàun yíó ṣe ọ̀kọ́ ma nù

ẹ̀ẹ́nìkìṣà níbi àti pátínà níbi pátínà ti bẹ́ẹ̀ ní ẹ̀ṣẹ́ ẹ̀pẹ́ ní mínà àmà nàyàn nkọ́lá níbi ohun ìṣìdàmá ọgẹ́lẹ̀ yóò ṣẹ́wù dẹ́ ohun yóò ṣẹ́wù yẹ́ nìyí tọ́ musa aina amúra rọ́bìkà ọ̀dà ọjọ́ ẹ̀lẹ́ abìdá ayé musa yẹ́ ni àmà àmàkàwẹ́ gbogbo ẹ̀kì ni musa mọ́ọ̀dọ̀ ìmọ̀ọ̀dún ajínú onge yóò ṣe wò arúgbó kìjàkà láyé kime máa káyé kì léhùn ṣe ìmá àyàlá ọdún ìmúdá tìlú kanyẹ́lá ń ẹjọ́ ń pàyàlá ọ̀rá tìyà jí mànáàlù a àyàlá ọ̀nà ó yà àyàlá ọ̀nà náà ha ayi naanị wa alụ dị mọọ na tụnye ya alụ dị mọọ dị na ya tụnye ọbụ nwe ayala lebako ebo yayala kada ayala tu yayala kada te olu yun na olu bola yayala kin e daba ta yalo no ibi pa yala da yala kin elu bi amda bi amza oda o yo yo lui al ka yo at yo da la oda la ati ni ati ni duoji abida ayo aina amra rabbika ya musa musa ya to da ko yodu fa wallahi ma kadhabtu wala kudhib wala kudhib ni musa

anibu sallallahu alaihi wasallam ayi moda du je no ya me luk me nya ona me nya ona ti go gene a ko igula tena gbede ona do mon me nya ona ti uma chen ka nibi moda du abale ba imdu du di do da kuma ti ta ma omo ba ni ko jona go un ti cha nibi ti ja gini o mi shunu abo mi shunu ame anya chiki uwe ke chunu ido mo ka mo na ta ko la ma gbiti wo ma ja ka ti me gba me ola ko lo gba me ola ko lo ola mo na gbiti ẹjọ́ ma jógó gbẹ̀gbẹ̀tì àzáàbí ma tó má gbọ́ ẹ̀wọ̀ handak ọ̀hẹ̀ gidẹ́ anẹ́bì musa amado salman farisi dibin wa anẹ́bì àwọn kọfà ma kuma ya gbọ́ ọ̀hẹ̀ lẹ́tàkà mú níwá kuma gbọ́ bá ń dùn gbà níbi dábọ̀ ma wà sáàmù òun pa ma àdíkì alkaku yóò fi jáde rẹ̀. tó yóò ṣe àwùdàbí tún yẹ́ dẹ̀kẹ́ta a máa yẹ̀ṣẹ́ ní yẹ́ musa àwùdàbí lẹ̀ dẹ̀kẹ́ta mẹ́wọ́n lẹ́yẹ̀ṣẹ́ náà èmi ìrànjọ́ àkàlì wúdábà mẹ́ta ohun tíra ọ̀nùgbà mẹ́ta ìmáyẹ̀lẹ̀ nílẹ̀ wọn àwọn máa múnẹ̀ ká máa yáyí ayẹ́ṣẹ́ rẹ̀ wọn yóò ṣe wá àìmú fa àwòháyìnà ilẹ̀ musa anídùrí bí afa kalbaha fẹ̀nfẹ́lẹ̀kọ̀ òun yà gbé ẹgbẹ́ kàkàkẹ́dẹ́ ìbá àmẹ́nẹ̀ tálàkà eye ma jẹ ma gbọ́ yógóyógóyógóyógó na ya musa musa o musa málìkà wa mú tí ọwọ́ gẹ́mẹ̀ọ́ emé gidẹ́ ma wa musa ma pure yali ma wa mure hande ngudani amechaka nalu maguma dala iba sakuma wande kwa mitano ane kitoto kidegba kichane desert kulima demini kuuma demini o melda bele kuma wa mu na hijaza meguwe akwa magini we akwa magidaba idabe ne kafu bula to bula gai ma wane kwa me ma lewe mi alikira mani musa inda kama da lalle inna la muzarun zakalla be kale ma inna ma iya rabbi tahdid ojo mi de mi ja do na nwa ko kale le haji de o gbe kale ki ma ki ma ki ma du ki ma du an ojo adu mi ojo si wa ya musa do pa do we waji to musa o pa waji fan falako aji aji mu peru isinde wuta te yidu ja ta da te a ta lu igba chini igba taka chini chi chini chini ma okoke ice block ama omi chini ma chini ruo ingo chunyo la ngeni duki cha ama yu igo mayola igba chini igba fakana kullu firqin ka qawlin azim taki ji kuwo ni lingi aba ka ji gbe igbe gbe ji brown bo ji musa musa gọzọ yo ka ma surati taha yani fadrib lahum fil tariqan fil bahri yabata ona ti ma luwe aje kide ona la ki jegbe ma weki gbejali la takhafu darakan wala takhsha ma ka ma tuku ka ya muman ma ko dag yeme wet turke ki gbe ma jo ma didi igbejali takmali abu firawuna jaka na abo ebo ŋa rule mɛ rule aligawo ma mu mɛ lɛ k'a jijɔ kɔ ka tɛ wɛ lɛ aligawo ma mu mɛ ifo dama wa na koloma ko mu da ba ye ɛgba ko ŋa a ma ŋɔru ne kuma ŋɔ sɛn kuma ma ratuma di ŋɔ ko da ke ta ya ŋu da la ŋɛ kaŋa mɛ ya kaw mi ale ta le ŋɔru kuntu wa hali la alharu tɛ jɛ ni kama àkójọ ọjọ́ mẹ́yà àkójọ ọjọ́ mẹ́yà amúgbólé mẹ́yà amúdàdà òun àdága amúgbólé amúdàdà mẹ́yẹ kùmẹ́ rà rẹ̀ mí kùmẹ́ fíẹ́mù dọ̀rọ̀ kùmẹ́ kọ́wá kùmẹ́ fíẹ́mù dọ̀rọ̀ wá kùmẹ́ fíẹ́mù yẹn wá tó lẹ́yìn tó ẹnà ń rúgbẹ́ tí nìkẹ́ dọ̀ha ẹtí nìkẹ́ ọjọ́ ajá láti ní ọjọ́ ajá ọ̀nà ajá ọ̀nà kùnà lóhùn ẹyẹ ń kí yọmí ọkùnrin dọ̀ha ń lókùnrin yìí rọ̀hánà fífẹ́ àmàyẹ yìí mɔgɔ maa dɔw tɛ kojo kojo maa jɛ ni yenu mamudu ni fura na maa ku yali maa jɛ yali o ye ala ka mun de a rew tɛ tɛ maa jɛ a yɛrɛ kɛ o maa dɔ sɔjɔ e ni o kan mɛ a ko bi jɔ a jɔ fɛ o y'a nɛmi ni wa a bi na ni hali a ma ji sɔjɛ o ka nɛmi maa ca ni o ko dugu maa le bɔ ta mi wa a ma ko mi da mɔ nkɔri ko a da maa mun mi ni kɛ o mi ma ko o ye ni a cɛ maa wɛrɛ ma. ìdába tí a yí wọ́n jú àbá tàbárakà wata ara ágbìkà máa tọ́gbà ẹgbẹ̀ yẹni wà ágọ̀rọ̀kù bá ń jẹ ìnáàkù a mẹ́jì àdùmẹ̀ múkú dába jẹ láfíà wà ágọ̀rọ̀kù na alátíràun ọ̀n dáyọ̀ a ọgbọ́n ìgbìmí mẹ́yọ̀ ma wà وإذ واعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون تو ọ̀làyé fìràáwọ̀nà ohun ọjọ́ di tó máa rẹ̀ ń ọjọ́ oṣòdí ọjọ́ kuma jàdó ọmọ níbi mustapha bóhùnlẹ̀ ọjọ́ kàlá òjàdó máa fà ń jẹ ìná kòmílẹ̀ ọjọ́ kọjọ́ jàdó máa yìí máa ní àdáàtò ní òǹṣọ́jọ́ kò ṣe yóò dábà pa ìyá lóru mẹ́wàá ọjọ́ lẹ́dọ̀mù yóò ọjọ́ ọjọ́ ohun aláwọ̀ tàbárakà wata ala ẹ̀hẹ́ ohun anibi sallallahu alaihi wasallama ohun ìwé medina ohun ìwà kẹrẹbá bí yahudu kuma já ma já já léjì a ma já já léjì kí a kẹrẹbú ma ẹnìyí ma hádàlì yóò alẹ́dì tẹ̀sùmù alẹ́jì kùmọ̀ ẹjì gidẹ́ yẹun sójú ìgbìn gidẹ́ kùmọ̀ ẹjì alẹ́jì yìí ọmọ ẹni yóò mú sọ́ọ̀lẹ̀ ọjọ́ ìfẹ́rẹ̀ ń àjálẹ̀ yìí ọjọ́ kọjọ́ aláhùjádù àmìbẹ̀ ní israẹ́lá amu koyowa igbele kojo jaduma kuma woda baji bowa ni ola mate ojole onde so musa ihal tak musa ti ni gbede mojo turki shuyo ki celebrate ojo koyo du jadun abi celebrate ni ali yishile yi elu kudurale celebration jola meji ni se celebration ni kuma jeun celebration ni ani ma ma ma ko jeun celebration ni kuma jeun yìí àníbì òkà wa nwa ìdì ọjọ́ ilẹ̀ ṣọjọ́ kùnmá jẹun lọ́mù ọjọ́ ìdì ọjọ́ kájá oyo jípa òyọ̀ ilẹ̀ ṣọjọ́ jẹun lọ́mù ẹ́ ọjọ́ ọ̀wọ̀ ilẹ̀ ọjọ́ kùnmá kòkòrò mọ́lẹ̀ á òyọ̀ ẹkùnmá ṣọjọ́ ilẹ̀ ṣọjọ́ jẹun lọ́mù ẹ́ alẹ́ yíyí ọjọ́ ni ọjọ́

idabi kóòlì ọdún yìí méèbí déètì kùmà kọ́ àtàkì ṣe déètì kùmà jáde yẹ́nì hi wọ́wọ́ ta àlà tí wọ́n kì máa ṣàkà máa pàpà ní ní ìtàrù tánà ìgbàlẹ́ta ní iye ọmọ ìmọ̀lẹ́kì méjèèjì yọ kùmà jáde ní gbààlà ní àmà àkọ́ ọjọ́ kan níbi wọ́n kì í ṣe jira yìí àkọ́ ìgbàlẹ́dà àmà pàpà yìí déètì ní. lálẹ́ déètì ọjọ́ kùmà ìmádàálẹ̀ rékọ̀dù dùn àpàrà kìíní oṣù rẹ̀ bí àwọn ọmọ àbíá níbi ọjọ́ kìíní olú mẹ́ẹ̀lá ọjọ́ kìíní olú mẹ́ẹ̀wá rékọ̀dù ìwà àpàrà ní. àmá ìmúdàṣẹ́ nẹ̀tẹ̀ já níkà kìíní ọjọ́ lẹ̀tìní màbíá níbi ọjọ́ lẹ̀tìní ohun màbíá níbi àníbi kàwé lẹ́lẹ́ yẹni tó dáálẹ̀ òun ṣe ajá níji ọjọ́ lẹ̀tìní ìdí yẹn ń kàkìjẹ́ ń ajá níji ọjọ́ lẹ̀tìní. àlékún

tunan on kwani bi musa amani yani nahnu ma'ashara al-anbiya'i awladu alatin dinuna wahid eh ina takada idiwa arisi kashi le hudo karatwa yani amma kama chama ni biba amma ma ni ngama shi shi sha ki yake te bi ma biologically no amma ma ni ngama shi dudu adini ma shuki tinga shi ama ometo sheria ma yake na rida ngolama anabi kana ni yuwe wa anabi kana ni yuwe mi anabi kana ni jimelu ni ometo sheria ma rida ngolama wa ubilege ohun gidegi ti sallallahu alaihi wasallam ohun ma nabi musa ya ni bi ji ohun ya nabi musa e o ya ni gba ti lo e de ke gba ki lo lo bi kuma ma adini ta lo nya bo wada àjìyàn gbọ̀ wá máa ọ̀ṣẹ́ dábọ́lú mẹ́ta láti wọ́n kú mákàtọ́ ti medina tọ́yẹ́ ni ohun ẹ́ tó pẹ́ àníbi musa tẹ́lẹ̀ rúlì tó dáàlà níbi sí ni jàlejò ya ìyàwó mọ́dà dúdúrúkú máa jàlejò jẹ́lẹ̀ alẹ́jẹ́lẹ̀ máa dọ́ àti ní àṣùrà ẹ̀ní àmì sí àpá láti máa bá abọ́ màyà ó já níwà ìmí ini ṣòro ní màkùnmà ṣáṣí dáadáa kù ọyí ilẹ̀ ohun mà pọ̀ màtí na ajọ́ àníbì yìí tọ̀ hussein ma màádù ṣàdí ìbí na ní hussein òun ṣe foundation òun bedrock yẹ àdínì àbùṣí àyè tàbí ṣe hussein lẹ́nà mà taka ti

aba amaligi wale a yoni ari ari yoni wani yamo yam yam yamu nadu iro guru unangele ate e dutalu agabona e banyalu e e e ati e punya ta jigele na da punyo una po ate ba kan yo Ah, amna nige be ya wani kiche ubia anijua aka dini fa ubia anataka amadojo ama kisha dini ni ngele duma matolo rinyo ojole amishia chengede wa amishia ba ku majaro majara ku ma kola maibi uwen gungwe akini nole enu keraku we mani kinole enu keraku nu ne anu enu keraku mani enu kemara ku ni itali amedu tema majini gwe láàrín ọjẹ́ lẹ ìgbé àrùn ìdẹ̀dàgbòjà lẹ́wọ̀n lálẹ̀ tíákàtíákàtíákà gbogbo anóòdù máa ń yóò rẹ̀ máa ẹgbó ìjàkà oníkẹ̀ẹ̀kẹ́ ní àti máa gómìnà máa ìtàlùwó ẹ̀rọ̀mù ẹ̀hákùn ẹ̀rọ ìrákúrí yákùnmá tí nìkẹ́ ma takada alẹ́ ló a máa pàádùn náà máa ogun nú máa wá bí wáhùn bọ́ máa ní ọdọ́ kàwé òun ìṣọ́rọ̀ ọgbọ́n ẹ̀dẹ̀ anya gbọ́ àyá ti ẹwọ̀n gbọ́ àyá ti ẹwọ̀n gbọ́ àyá pàtẹ́ ẹwọ̀n gbọ́ àyá yàn máa wáhùn bọ́ pàkúṣáká máa kàwọn máa dúpẹ́ ẹwọ̀n gbọ́ ìṣọ̀yẹ̀ kan gbájẹ́ àwọn ọ̀yẹ̀ kan ọkọ̀ tẹ́ máa ọ̀yẹ̀ kan tí tọ́ya lórúkú tó ń máa yàn kọ́ ẹnẹ́nẹ́nẹ́ ẹ̀bí jẹ́ kàtí oṣù dúró àkóṣe gẹ̀ẹ́rẹ́ àwọn oṣù owó rẹ̀ ẹ̀yẹ́ lẹ́gbọ́ àwọn olùwájára ti kú 2020 náírà àwọn òkùnkùn ẹ̀fẹ́ àdéríyé lẹ́dú hmm, ọjọ́ wà fi ṣe rẹ̀ ya jangaji mi goje firaun ko fale bo ba ngo ga tin idh wa adna musa 40 layla yani maria e eh, pa ka chal li pale bi musa ojo bo meji igide mo si chapter mo ne mi ehi oruka ohala ani bi musa alayhi salam ohala ani bi musa ye ti chapter ka mo si oji ko leun ohun tí ẹgbàkọjọ́ ṣàlìkó nìkó ń gàkí ní wẹ́músá dákéjọ́ àpò ṣeun kẹ anya wa kí n jẹ́ anya débà ìnàbó kẹnya select ma àbólẹ̀ kẹnya select ma ture ture ture ture ohun ẹ̀kú máa wà torí kí ana kọ̀lá ati àti nìka bọ́lẹ̀ fún wa kẹ yúyín àmọ́ i ẹ̀yìn gbọ́ ojú ojú sí ẹ̀ àgbọ́là gbọ́ ojú musa mayomo anabi musa shin yojo gwa ojo mo iru dabi mu ere owo musa ka ma bi ni me ni ti na gbo uwe gide turu ti na ma do me na na anya ka wa yoyin me nya gbo ya na do himi ko ya na kola mi me aya na gba lu kola lati

taka ma ke yi akɔyɔ because ɛnkɛ dɛ kurubi fɔjiri nege jɛn fɔjiri kɛ dɛ so ɛnkɛ ma ti ne yali yaki olu gbɛ ne yɛlɛ kɛ wɔ bali do ma jà kí ni e ɔhɛ ŋɛ kun ni e ma jà ni wàhálà dun ŋɛ lɛ ni ba arina lɔha ja hara ala bakara bi ya kɛrɛ ma di tàbí ha ìkó pọ̀kẹ̀rẹ̀ wọn tó ẹgbà kí musa kú yí kí lòlẹ̀ kí tíráàbù kò ń kọ́ àmú nẹ̀ pẹ̀rẹ̀ máa túbọ̀jọ́ musa ilé bù òun kì í ti nyakẹ̀rẹ̀ bọ́jọ́ àbí kò ń gàgí ní ma mí ọla for the second uh, visitation òye yóò máa ń yá ṣe yìí òye yé òun àníbi òun àníbi musa ọjọ́ abekum kakuma kuma mola kuma lo bele mola kuma ko kunyi dan e ngum ngum sa do an ya musa una je mo ena gidi de kuma wala mun yo do mada e dili nga ma tini dili on ya time we africa time abi la tini libo e pa ko ya dun ni yo wa ya te ma di de eh aba yo eba emda bi ni tun ma yo ma wa adina musa arba'ina leila mẹ́rẹ́ àìbàkà bí alkóòlì fánibì musa ọjọ́ ọgbọ̀ méjì kí wá káàkún káṣì yíjú àti mánà òjẹ́ wọn kí wá káṣì yíjú lẹ ọ̀làgẹ́dẹ́ ilé ṣúrẹ́tù ààrá báyá 142 ọmọ́nà yá lọ tẹ́lọ̀ lé kàkàgẹ́dẹ́ sọmọdé wọn ọjọ́ adùn mi. mí ito, tọ́ túnmọ̀ tàkàtùmọ̀ ìjìlá àkàrẹ́bì musa wá kéjà kóǹgídẹ́ ṣọmọkùnrin ọmọ ìjìnlẹ̀ rẹ̀ min ba da yubi ki musa kun yi wa antum amma da bani isra'ila ba zalimun mai ala mai salashi ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون والله تبارك وتعالى ثم عفونا عنكم أما أمدا أقول ولا أمدو با من بعد ذلك أمر رمكم الله وجمدو بانمالك أبو جاء بانمالك báyìí lọ́nà àkójọ́ ló bá mú má lè bá ṣe ló bá ọ̀nà ìdẹ́ ọ̀kà tó kàyà kẹrẹ gbọ́gbọ́ ìmì gidẹ̀ báyìí ni àwọn asẹ̀rẹ̀kọ́lọ́ yà kí asẹ̀rẹ̀kọ́lọ́ yà máa ṣàmìnà asẹ̀rẹ̀kọ́lọ́ yà òyà mẹ́jà àmì àmẹ́kùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́jà ma yìí ni ṣe ngi fege me subira tagbadema a te wuyi yo ye tubi akpatagbadema wee daa kere akelo tinyi unenge agwụmọ enekwe agwụmọ kuwa akeche ya na nyanya kie uwe nna nyi ụwa chika aka achọba egwule ni nazare ega ke na nyi isi na ya e na abịa tọ ụja ụja teke ma atɔ ye amuta kpa tado yiwu makɔla ma ya kpa ayi lɛ dɔ bata ya kɛlɛ bɔ ojamaja dakɔ yɔ ba ŋuma olu kɛ dɔ yɔ mu hã lɛ dɔ ayi ni ko mɛ jaka de da ala ke ɔlɔ mɛ lɛ wolo tɛ ne ki ku amudu ba ŋu ɔyɛ lɛ mɛ tsi ɛne ki tsaka ko mɛ amudu ba ŋu ɛne ki ade yi mɛ amudu ba ŋu mɛ kpakpo to dɛ ŋa dɔ lɛ ba ŋu afɔwuna ankum la alakum tɛsikurun àṣẹun lẹ́wọ́mẹ́kú mẹ́gbéde mẹ́ àwọn gbéde níkọ́ ohun àwọn ọ̀dà níbi ara níbi lẹ́mẹ̀ kú yàbá ń kárọ̀ wọn mẹ́ máa wọn jẹ́ fún wọn lè bá àwọn àpapà ní ẹgbẹ́ náà rẹ̀ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وبالله الله تعالى وإذ آتينا موسى الكتاب مما وريها وركاشي ومن ملكرت كمنا ومكم يبقى ado takada nga nabi musa wal furqan takada nabi tango juja paperu eh, ado takada al kitab takada ni sheudun ka taura wal furqan ya ngo tukolo paperu imana ya paperu ga chakwimi takada la musa la'allakum tahtadun kuma lalan kuma tona وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم نعم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم الله أكبر هو الله تبارك وتعالى إنه آه وإذ قال موسى لقومه من وريا إبقى نبي كان أبوه ya qaumi o ame abomi innakum zalamtum anfusakum ame me ola me chiye me ola me chalachi bitikhadikum al-ijla tulu mu duk me shini re me ola me ha isi o mu kuno yara re tingni to na ba part of india gidomo ba ala mara re o tingni ala machi ala ya no ka

gbogbo ẹ̀ má ṣe àjíhùn dídí mínú ẹmọ́gbọ́ ya ẹ̀mí àmọ́tẹ̀gínú àwọn máa rùmà yá lálẹ́ yìí ma a máa bùkún yọ́ látẹ̀ mọ́ yíò ṣe àbáyẹ̀ ìmọ̀ ẹni èèwọ̀ ma máa pàdé ma nìkó máa gbalá máa gbéwó máa gbọ̀dàgbọ̀ máa gbọ́n gínègìnì ṣọ́gbọ́n ní òkòrò mẹ́pa kújáká máa yá fún tábìlẹ̀ tí ìpàtí rólọ̀ fún ọmọ adẹni ọlẹ́bí ní ṣùkọ́ lómi lẹ́lẹ́ o oní this era of civilization tọ́ ẹ akẹ́ awọ́mùnà oyún lọ́kàkọ́ àmẹ́mọ́ mẹ́mọ́ ṣojú oyún gbogbo ẹ̀hùn gẹ́lẹ̀ adẹ̀mẹ̀sí bá dùn ọyẹ́ kíkí àyọ́wá àyín kàdìmáyọ́ amáadé ó kàdì bíbí mi ọ̀pọ̀kú màá mọ́tọ́ bẹ́gẹ́ màá lótọ́ mọ́ yá ọmọ ojú ìgbélé máa yí ọmọ e ẹ́ àpàtà awérí amẹ́lẹ́ ọya múnẹ̀ la ma tó ẹ́ ipò ọ̀yẹ̀ òpéhé àmúnẹ̀ kú máa yìí agbámọ́ olùkúrò kàmúnẹ̀ làmájà mẹ́ta alẹ́bà ẹnà bàtà wọn yóò ayéwọ́ mẹ́ṣe yìí aláṣídọ́mù mayínà bùnyá ṣàmùnà ọ̀rẹ́ lẹ́ẹ̀kọ́kà ẹgbàkà ọyẹ́lẹ́nu tùràlà aláwọ̀ tàbárakà ọ̀tà aláìníhí ọmọ okúnná eh amẹ́gidẹ́ inẹ́kùn zalamta àfúsọ̀ bìtẹ̀ káàdùkùn lẹ́ṣìlá mẹ́wọ́lá mẹ́ta aláṣí tó dọ́ ọmọ okúnná tatubu ila barikum metina to ba tubo ene ki chona me albari ucha chona re meti na adụba tugbo ene chụọ na meneki nyume fakutulu anfusakum etubale iyacho e astagfirullah yobodanu e olame na ihe akpa yi fakutulu anfusakum mekpọlame ọbẹ yálé mẹfúkú mẹjánà òyàwó ọbẹ tun a shuru kan kwa ga kini o koi abdullahi ibn abbas yana ya chokon sa'id bin jubair on ba ko abdullahi ibn abbas yana allah ta'ala ka bala kan inna tawbatahum an yaqtula kullu wahidin minhum kullu man laqiya min waladin wa walidin shate ne we ko de bojun ti e we ko de bojun cho me we ko de pa fa yaqtulahu bi sayfi o be pi agboro jali ngene ngene pari wala yubali man kutila fi dhalika al-mawtin ẹni ẹdún kẹpa ètò lè fi ṣe ẹ̀ṣẹ́ ní mẹ́pọ́lá máa lọ́bẹ̀ nítorí ọbẹ̀ hólì ní náà ẹ̀kọ́ bí òṣèpọ̀ mẹ́rọ tí wọ́n lámẹ́ ẹ̀ máa nílẹ̀gẹ̀ ní mẹ́rọ kọ́ lámẹ́ وتابع أولئك الذين كانوا خفي على موسى وهارون ما طلع الله من ذنوبهم لا بدوك ما تدرك ama tuba li matini tuba ọjọ́ ẹba ń wọ́n mana ẹkú ń ẹpa ẹba ń wọ́n mana ẹrọ̀rọ̀yún lágúnmá nẹ̀ tanójúun dékí ẹba ń mana ma yá pa yìí ìsìnkú rẹ̀ ma dọ́mọ̀ ká ọjọ́ ń dàdẹ̀ òbí ti ń abẹ́lẹ̀ àmàlà àmà ti tómi tómi atọ́lá pàjá o ó kò òkúta pàjá ọjọ́ a òtìtì amàdọ̀ omi ọ̀tọ́ ìpòyí àmàlẹ́ àmà tàbílé wọn lóà fún machada yìí ọgbọ́ àmì abájọ ẹjẹ ma ọ́ tó gúnjẹ wáyọ mẹ́tíni tí nàdó bá túbọ̀ ọjọ́ ọjọ́ àkọ́yà abẹ́yẹ wáyà mẹ́tíni kọ́ wá mẹ́tíni ọjà

ma ma rukuma jen ma ca na ojagide ma kpola ma gbogbo obi ana n kọka fọrọ lọhụ ta'ala lè nìkọ tí ni wọlé màmá ní tẹ́nẹ̀ kuma pa tẹ́nẹ̀ kí kóna obi ana ọyọ́ ọ̀nà ṣọ̀gọ́ ọgbọ́dá mẹ́lẹ́ kọ̀hara ẹni kì sàkà kú òun gbọ́ mu kún ewa ọyọ́ ọ̀nà ẹ̀bà mẹ́lẹ́ ma jẹ́ náà ti ẹni kì dùn pa ẹ̀ ọyọ́ ọ̀nà ẹ̀bà mẹ́lẹ́ ma jẹ́ náà ti ẹ̀lá wọ́njọ́ agẹnihi musa ẹni záàlìkùn kairu lẹ́kùn ìdẹ̀bàríkùn fẹ̀tàbà aléìkùn ìyẹ́lẹ̀ yàn mẹ́sì ló gbọ́jọ́ takọjọ́ àdúgbà mẹ́yò ìnáwó wàtàwà rọ̀ وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ọmọ yìí nẹ̀gbà bùyàgídé ìyá tàbálẹ̀ màdé òyàgbógún màá nẹ̀pá jánu kó nẹ̀jì jánu ọjọ́ lẹ́bàá wọ́n ni máa kún ẹgbógó up to 70,000 olùdúgbò gọ́mẹ́tẹ̀ wà. aníbìmúta anúgbòmùgbò kò kọ yọ́pọ̀ jẹ́ kàríkà máa fún alùyà ìdágagá rẹ̀ haruna ma yíò dágagá rẹ̀ abòkú rẹ̀ tàbálì kẹfẹ́ kí ní ṣàyí àmàlùgbò ọlá yìí kí ní túnmá wọ́n rọ́bàdà ahàlẹ́kta bẹni israel au ahàlẹ́kta bẹni israel ọjọ́ àbẹni israel máa yóò lápá sí albakiya albakiya ọjọ́ ìbéèkì bọ̀bọ̀ ọjọ́ àbéèkì bọ̀bọ̀ ẹ̀kọ́ nà máa tẹ̀má kàá lẹ́nu bá ọjọ́ àbéèkì bọ̀bọ̀ ọjọ́ kàbéèkì bọ̀bọ̀ ọjọ́ àbéèkì bọ̀bọ̀ lẹ́wọ̀n ẹ̀kọ́ nà mẹ́lẹ́ àmàkùnmá tuntun ní alókè ŋɛ abaŋɔ bɔ dɛ amɛlɛ kɛmɛ tɛnɛki bɔbɔ tɛnɛki na sɛ la ya lò ó akɔ yɔ ɔyɛra kutu yi ni wa ibi kultum kanga mi beni israila mi jiu saki me wori yage e ba kuma kaki ya musa wa musa lan nu'mina laka abadi imani hatta nara allah jahra be ke ba ka hi judojo takadi imani ibn ishaq yani abadi musa da biya kun ujagide kuma jaye au yanja onugunu go mu kunoi ade mi musa po po po ai ma che amama ne lugoni kichameni jaga amenga amane apema amane good ma ma zifama uma uma um ang musa tabiri bon ko ma taki ne du ne du koloi to taki musa yuna to ame onde kwa kuchaka ma na biju ma yori kwa kuchaka ama ju ma yori ma mutumu kuno gani ɛyɔn lɛ imuku miraji miraji miri ti kuwa kusaka fani musa yi amɛ kumɛ bɔbɔri mɛwa kalo ka atu bɔjɔ mɛwa kalo ka atu bɔjɔ toro k'anya anya bɔkɔbɔ oyɔ lɔ gabara lɛlɛ toro yɔ akini omi kiki ko nɛ fɔti ha yabe akini even more than that o kamu ne bebi ka wa oyin kabulɛ robi aboki kuma robi o ma ma ma yɔ mɔlɛ aboki kuma robi lɛ ma yɔ kuma yi bɔ yɔ mɔlɛ. wani musa ìṣe aduba tẹ́nà àdúbá ìṣe ni kọlà ọjọ́ nínú ọjọ́ àbúgà àti ní okùnmá ọmọkọ́ àmì ọjọ́ ọ̀là ẹ̀kẹ̀lẹ̀ gbódò yẹ́lẹ̀kẹ̀lẹ̀ gbódò gbólẹ̀ nǹkan máa wá bá gbé torókẹ́ ọ̀là kẹ́nẹ́gẹ́ ká ama

ngani musa kama rubiya amma yomo ngallahu tabaraka wa ta'ala ngani bi musa alayhi salam nkoyo chini kola dabaru kaka ko ai abo nkoyo chini kola kuma ni musa ene kola ile musa ile ojo kola bidomo ile nko kola le ah musa ole kede ama gbata shem ka mu dojo ba beka weke jenga makama ke oyoli unugun gele kama ke tore ba kama wira ma ko kama tiya ma yiyar kama da muku ma kama akini hada ilahukum wa ilahu musa fa nasiya shir wuyinga aba mama mo nga mama mo yonga be yo wira ma yo ama liku mi ene be ne ki fo boku no ruga ka ko yonga shege so ama ama tene le yo ko le musa ki ola me ka ni ko ola me ka bu no wani ama ka

atuhlikuna bima fa'ala subha'u minna oyo se ba ma ji kokulu jama tama yami ma ya gbonu ma ma kuma yon aku kuma ru du ba kam ne ru bi oyo aku oyo aku ko ne dia o ma ko ru bi kunyin aye mi bu e ke ma ko pa e una ka mo yin ko ma me ko tu wo oyo bu de ba abdu ko bi ju mmakwụta ji bụkwa mmadụ agba ụlọgwụ na agba bee egi ya mene dada ịhụ no nụ ya mene dade ịhụ anị mana ọjọ ọlagide ego onye eyucha wụ nwa mana omikpa m na-ewe aka ya msi omikete adabịa otinye oye onugbo nke maka ọla la ọnụ am na akịkọ omule oyi akịtọ tụdaalị abịa ya ogwu ya tụmmaba atụnakụ ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون والله تبارك وتعالى يعني مريا إباك مياكني لن نؤمن لك عد إيمان حتى نرى الله جارا بك بكاو يوني جبيجو فأخذتكم الصائقة تاك أوكا تيجي لك أقباب مما أوكا لك أبو مما وأنتم أبو مشيني وانتم

igi nga ma kwane o idabi ne ko na igi nga ba manu la na ka bele ne mna kwane la na ka ne mna ko bele ma de kwane keke taki mudu wazi kuma obya kini ikume daji kwa ango chile mume once again kuru kuma wonde ke mabudi ya mbeni israila wa dhallalna alaykum al-ghamama وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمنا ولكن كانوا أنفسهم يظلمون صدق الله العظيم wọ̀bọ̀lẹ́lẹ̀ àlékúmùlọ̀gọ̀mọ́m aláwọ̀tàrà ẹ̀yẹ tákà máa pa àmúdù olùbọ́bù mọ̀jímá gbogbo ẹjọ́ lẹ́wọ́n nígbàdọ́mọ́ onídúdọ́mọ́ àmápàdù olùbọ́bù mọ̀jímá ọ̀lẹ́ kọjá wọn kàkẹ́dẹ́ tòrò múnà wọn já wọn kàlẹ̀ ẹ̀lẹ́ ọ̀là kọjá sọmaráìsì ní máa ṣáptà múnà aspect life máa múnà wọn já wọn kọlà ma rẹ̀ ẹ̀gbẹ́ kọjá kọlà Segba ma owó gé de yúdọ́ yọ inú ẹgbẹ́ kojú da pápọ̀ mọ́ yíma gẹ̀rẹ́ ìbá ohun ṣẹgbà kojú aláwọ̀tẹ̀bárẹ́kọ̀ ọ̀tẹ̀ alákàwọn máa gini ma ma nyá nù àbú gbọ́rọ̀gbọ́rọ̀ gẹ̀mọ́ ma pa pàkúrò gẹ̀mọ́ a máa mbọ̀ kò máa yọ́ yìí alágbàrùn máa ṣe yìí wọ́n tó àti mẹ́nìkejì alágbàrà ẹ̀mí inú mẹ́nìkejì alágbàrà ẹ̀mí inú mẹ́rin ló tọ́mọ́ kí ni adódò yìí ogbẹ́lẹ̀ ń nílì gajọ mọ́mẹ́ àbẹ́lẹ̀ àmì káàbìrì máa ṣe mẹ́jù ya mẹ́rin máa pa káàmì fún mẹ́rin òbí máa máa nìkejì lọ abọ́jọ́ ṣe láòkọ́nà máa yọ túmọ̀ náà jì báàlì bá ọmọ àrùbẹ̀ for good forty years ọdọ́gbọ̀ méjì ìlàmàjà aládàá maja chobata maja libanye bija panya kama obiani mtaki oyola bichiju mumima wadhallalna alaykum laghamam takoyoma padu imuda uma ujima imudu lugogo mujima adetu babole tura abile makana istighfar jima aboyoma baba dabu o oza kito now ame mejon onda lugogo de mechi plan ak melu melu tisi tele amale ama plan madarbi wa mama nyanyu jata madarbi hiyo mafadi mundu kumujima wa anzalna alaykum almanna adela manna adurugume unchela gari ya bumi ngoka kaunalele wasalwa manyala ewe ibetumari nyole ko jodunuma kulunu tayyibati ma razaqnakum

ẹ̀gbà náà dí kuma halaka ma eh, ma kwama am israel ama bani israel kuma ma ma kuma ma ma ma kuma ma ma mo mo yi ga re jima ora tuma ma horu da ya kama ha obatale ma de ke chigbugbo obele ma lu ya ne ja sila obia ne yi ni amada dito oya na tamalu ya na palestine ida biale ana kuma kuma kuma to do yin ju jama chini chini kaba bu manane oya la ma chane pa ma ba pa pa ma do yo ya na arab ma chane since 1948 ogala ma de un gogo oya ngo muda mama ne bunga ma keme ingo ada ga tin nai ah, ye 2000 o ma da ngo chane ma ne ana ibu palestine mara da mara ní kàmá jẹ́ ti yára ẹ̀tẹ̀ ọjà palestine dákẹ́ gbọ́ ìgbàdógún máa kí ni ìṣòwádìí náà fi palestine ẹ̀ àdúrà rẹ̀ kùjà tó mọ́ ìdàbí bẹ̀lẹ̀ israẹla àmì israelite ọjọ́ àgàgì ni abdul kùmàjọ máa ṣe ibà kùmàjọ máa ṣe kúmà ní kí àdínà ọjọ́ palu yìí máa déhùn gbogbogbò ẹ̀gbàdọ́ máa yá wa ọjọ́ anyá jẹ́ náà máa pàmò pàpà yá jùlọ òye lẹ́bà ọ̀nà ẹ̀hùn tí a kùjà lẹ́sì dọ́mọ̀ ọjọ́ ẹni owó lọ́dọ́mọ̀ ya wa alẹ́bìsọ́lá sẹ́lẹ̀mà kọlá ní ti àdíjì muslim ẹni ma ń yá jùjà òyàlẹ́ is going to be very bloody ẹ̀dẹ̀ anya ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ òyàlẹ́ àmá ma ń yá dù àkókò ma ń yá pa ojú àmì gbogbo abe germany ami yahudu gidomo ma dewu yalele abe kuma di japan ni huma ma dewu yalele be gidi taiwan ma dewu yalele ibe britain ogele ma kola ma be yalema ama kwa ma kwa yaja ogwele onanya ki third world war onanya ki world war ye keta and the final world war ma yaja takola ma kwa yaja gbo ogbe lẹ́kùn máa ń yá jà ẹ bá anabi sallallahu alayhi wa sallam ayé ni má débu ìyà gbogbo bá kò máa pa mí ẹ̀wúrú gbogbo bá má wọn máa lókun máa ṣe gẹ̀ẹ́nu tá màṣíní má jà òbí olí màṣíní má jà òbí òkúta olí pò òkúta kò máa má jà òbí wọn yé bá tako olí abọ́kàfí ni ìyá mùsùlùmù ta'al hada yahudi yun wọ̀rọ̀ ìfàtà'al fàkùtò anabi kìdí lẹ gbàkùnmá yàlẹ bá ẹdí tí ẹgbọ́ yálé ẹmdàmẹ́lẹ̀ kìí akọ̀lẹ̀ ẹ̀ òkúta kẹ́ agagini yìí wẹ́ àbàpàkẹ́ lè yìí dákẹ́ agìyẹ̀wú rẹ̀ náà lọ ọjọ́ ó kà má yàgùbì mẹ́gbọ́dẹ̀ lè akẹ́ amúdùpá wọ̀yẹ̀kúùlù ṣẹ́jẹ̀rù ó lé onúgbùnùgbà àwọn kàbánilẹ́ agini yá mùsùlùmùn àwọn àbàpà lè yàgìyẹ̀wú rẹ̀ gùbì mẹ́gbọ́dẹ̀ anábìsọ́lá wuli ne ba a yahudu caka maja gubin ba sha don ga gini gida ya murufa ya gaba ya daba ko mu gaba ko ya kwana wuli ne kiti ma ya kwala ni ilamo ama ama ami yahudu ba bai ne ani be charo le minu kalu ke ka ujale anya wo e aya ujale anya da ma ba mighty power ma kwalu kwalu kwalu duka ma ne ba ama ba ya da ma bí àpò ẹ̀rà máa yá ṣe ma ò yéjú ṣe yéjú kò ṣe 1940 ma ò yéjú ṣe báyìí ni ìtọ̀ ẹ̀ǹkà máa yá lùtù wẹ̀lẹ́ káàmà kẹ́ẹ̀ni kì bá ma fàyẹ gbalẹ́ ó lé ẹ̀kà e níbi ẹ̀kà kí ni ẹ̀ a ṣe máa lulẹ̀ ó lílẹ̀ àmàkẹ́ olílẹ̀gbẹ̀yẹ ọmọ olú ó ẹni pé amẹ́ríkà ó lé àwọn olílẹ̀ ohun ti mú ijọ́ náà ma ma ó gbèyí yọ́nà báyọ̀ jẹ́ àtúrò òkú yàwó yọ́nà ọ̀gẹ̀dẹ̀ yọ́nà ma ma gbèyọ òṣìláwà ọ̀gẹ̀dẹ̀ yọ́nà maye ti yɔna ma hali tulu bɔɔlu bɔɔlu bɔ yɔrɛ ɛnɛ ti zira lu muso lolu bɔ ma lɔn ka kusa kan maye ni olu lɛ musoli amadu amadu oli gɛligɛli ne bɛ ni musoli gɛligɛli ɛlɛ ŋa bɛ ŋa bɛ ŋa bɛ ŋa bɛ agbɛ o ma ya tɛmɛ alu lɛ lumani so alikɛlɛ yɛlɛ yɔ ki kpa yɔ ati ma yɔ kpa yɔ ati sɛri ma lɛ subhanakallahu wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك